ah ọlọ́run ni ò lè rí mi ò lè rí mi o ní ti yẹn ò lè rí mi bó o ṣe ń gbóhùn mi tí mò ń bọ́ sọ̀rọ̀ yìí fi mọ bẹ́ẹ̀ ò lè rí mi tàbá sì lérò pé o lè rí mi ọ̀ya wu àpáta hùn bó ṣe wu àpáta nígbà tí yẹn bá tan torchlight sí nǹkan tí yẹn flash nǹkan báyìí ìmọ́lẹ̀ kan bá flash sí àpáta yẹn bí àpáta ṣe yọ bí òòrí nù nígbà tí bígbà tí wọ́n bá gbé òòrí sí inú agbada náà bó ṣe yọ gẹ́rẹ̀ nìyẹn yíyọ tó yọ báyìí Musa ó wó lulẹ̀ ó dákú lọ ni orí èèmà ìwọ́n tó lọ́ọ́ fẹ́ rí mi nu ọkọ̀ kù dànù ọ ò lè rí mi. so nínú gbogbo àwọn ànábì ọlọ́run ọlọ́run máa ń fi nǹkan kọ̀ọ̀kan sà wọ́n lẹ́sà. ọ̀kan nù nǹkan tọ́lọ́run fi sa Musa lẹ́sà aleyhi salam ni wípé ó wà nílé ayé ọlọ́run wà lókè sámà ọlọ́run sì ń sọ̀rọ̀ ó sì ń gbọ́ ó ń gbọ́ ohun ọlọ́run tààrà ṣètìmọ̀pọ̀ Musa báyìí ẹ jẹ́ á padà sọ́dọ̀ òkùrọ̀ òkùrọ̀ ó ní antafihim bimanzilati Musa ìwọ wà láàrin àwọn ènìyàn gẹ́gẹ́ bí ipò tí ànábì Musa wà láàrin àwọn ènìyàn kí ló ń wí mẹ́un ta ló gẹ́ẹ̀tì ẹ̀ ta ló gbọ́ odù fáàyè ẹ́ èyí tí ń sọ ní pọ́lọ́ náà bó ń sọ̀rọ̀ tààrà odù fáà láti tú un mahamadu ah èèmọ̀ ni ẹ o ọ̀rọ̀ ẹgbẹ̀nu tán o ẹ̀yìn ìjọ amadíyà. ọ̀nà wo ni ọ̀gá yín gbà wà nípò tí Musa wà ọ̀kan nìyẹn o ọ̀kan nìyẹn o nínú kòtánẹ́bì Musa wà tó mú un yàtọ̀ láàrin àwọn ànábì ọlọ́run yòókù tọ́lọ́ ń dá kan fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam omi tí mo tún rántí ní ìsìn àwa mùsùlùmí a máa ń pe àwọn ànábì márùn kan ní ululẹ̀ azmi mina rusul ulule azmi mina rusul àwọn márùn yẹn sẹ́rí àwọn twenty five ni wọ́n lọ́lọ́run dákọ̀ wọn nínú alukur'an alápọ̀nlé out of twenty five ọlọ́run fi àwọn márùn ṣe ọgbẹ́ ọlá fún àwọn márùn nínú àwọn twenty five àwọn márùn tó lọ ń gbọ́lá fún yẹn orúkọ tí kùránì pè wọ́n ó ní ululẹ̀ azimi mina rusul àwọn ní ànábì onípinnu àwọn ànábì onípinnu tí ìpinnu wọn tí wọ́n máa ń ṣiṣẹ́ ẹ̀tọ́ jùlọ orúkọ oyè ni kò ṣeé tú literally ẹ gbọ́dọ̀ mi yé orúkọ oyè ó ní ululẹ̀ azimi. àmọ́túmọ̀ azimu ó ní ìpinnu ìpinnu tàbí ọ̀ràn ọ̀ràn ọ̀ranyàn so orúkọ oyè ni kò ṣeé tú bẹ́ẹ̀ literally a kàn manage tú sí àwọn ànábì onípinnu ni ok ẹ̀ aya kan wà ní Kùránì. tọ́lọ̀ ti sọ nípa ádámù wípé wàlámnájídìlà wọn aziman wàlámnájídìlà wọn aziman that is the azimu ààrí ádámù kò nípinnu àní ọmọ jèso mọ̀sùmọ́ bíi igi tó o bá nípinnu ni pé ò ní débẹ̀ ò ní débẹ̀ ẹ ti gẹ́tì tó mọ azimu báyìí now ẹ jẹ́ àwa lọ bí táwa lọ báyìí mo ní orúkọ oyè ni a lè mọ́ tu sí yorùbá tá a sì tu náà ànábì onípinnu la pè wọ́n wọ́n wá jẹ́ mélòó wọ́n jẹ́ márùn-ún àkọ́kọ́ nínú wọn ni nuhu ànábì nuhu aleyhi salam ẹnì kejì nínú wọn ni musa aleyhi salam ah mo ti gbé àkọ́kọ́ ni nuhu aleyhi salam ẹnì kejì ni ibrahim aleyhi salam ẹnì kẹta ni Musa ẹnì kẹrin ni Isa aleyhisalam ẹnì karùn-ún ni Muhammad sallallahu alayhi wa sallam bí èyíkéyìí àáfàá súnà léèrè pé àwọn wo ni ànábì onípinnu ọkọ̀ tí ó dàkọ̀ fún ọnu ànábì Nuhu aleyhisalam ànábì Ibrahim aleyhisalam ànábì Musa aleyhisalam ànábì Isa aleyhisalam ànábì Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn tọ́lọ́run tó wá fi àwọn márùn-ún yìí ṣe tó fún wọn nípò tó ju àwọn twenty yòókù lọ ọlọ́run ṣẹ̀ṣẹ̀ tó wá fi ànẹ́bí muhammadu ṣe ọ̀gá fún gbogbo wọn bọ́lọ̀ ṣe ráǹkì wọn nìyẹn kò sẹ́ni àbùkù náà àwọn ànẹ́bí ọlọ́run o ipò ànẹ́bí ọlọ́run ipò tó ga jù tí ẹ̀dá ni o ṣùgbọ́n láàrin ara wọn wọ́n ní ranking wọ́n ní ranking àwọn márùn kan ọlọ́run ranking wọn above twenty yẹn ọlọ́run tún wá ránkì ànábì muhammad sallallahu alayhi wa sallam ju àwọn mẹ́rin yòókù lọ alright now tí ní ìsìn tí mirizagulam gulam ahmadu jésù ìjọ amadiya mirza gulam ahmadu ànábì ìjọ amadíyà mirza gulam ahmadu ògìṣẹ́ ìjọ amadíyà tó wá ń sọ pé ọlọ́run bò ń sọ̀rọ̀ wípé anta fihim bi manzilati musa ìwọ wà láàrin wọn gẹ́gẹ́ bí manzila position ránkì póòsì ipò tí ànábì musa wà kí ló tún túmọ̀ síbẹ̀ yẹn ó túmọ̀ sí pé Mirza Gulam Ahmadu náà òun náà ti di ọ̀kan nínú ululẹ̀ azimi mina rusul ìjọ amadíyà mo fẹ́ kẹ́ proof mi wrong lórí méjèèjì yẹn ọ̀gá yín lòun wà ní ó wà láàrin yín gẹ́gẹ́ bí ipò ànábì Musa ipò táwa mọ̀ pànábì Musa wà ipò méjì ni ipò kàlíìmù lọ ẹ̀ńtọ́lọ́ ń bá sọ̀rọ̀ tààrà àti ipò ululẹ̀ azimi mina rusul ṣé mirisa gula mahamadu náà sọ́lọ́ ń bá sọ̀rọ̀ tààrà ní ẹ fún mi lésì ìbéèrè kejì ṣé mirisa gula mahamadu sóun náà ti di ululẹ̀ azimi mina rusul ni ṣe pé ẹ̀yìn òkúrọ́. asòkòsẹ́sìn abẹ̀sìnjẹ́ ẹ̀yin ẹlẹ́tòsí tẹ́tí ń kírun. àbọ̀nkọ́ ni ìmáàmù yín ni tẹ̀bí ìmáàmù màdílẹ̀ ń pè é ni ìmáàmù yín ó ní ìmáàmù yín náà ẹ wá tò sẹ́yìn òkùrọ̀ asòkòsẹ́sìn ẹ yá dasáfúrú kẹ́ ẹ túká lẹ́yìn rẹ̀. ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ẹ fún mi ní bí ìṣẹ́jú méjì ẹ máa gbádùn oríkì àmàdíyà lọ́nà. àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọdíyà níyà àwọn tó ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múrítàdọ ni àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọdíyà níyà àwọn tó ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn amadíyà múritádọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o amadíyà lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tá à ń retí Ìsá ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ọ́ di ìyá níyà kí gbogbo wa lọ mọ̀ dájú pókúrọ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ òkúrọ ní gbogbo wọn o kàláwù fi ṣọ́ ṣọ́ wa ká má di kèfèrí o bí ìjọ àwọn ahmadiyya pẹ̀lú ìjọ tijaniya pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwà níbẹ̀ mirza gulam ahmadu àti sheu ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim niyas ó kúrọ ní gbogbo wọn o ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin kàláwù nà wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. àwọn ìjọ ahmadiyya àwọn tún ní kọdíyàníyà àwọn tún ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànà bí àwọn Ahmadiya, lòjíṣẹ́ àwọn Ahmadiya, múritádọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tààrùn retí Ìsá ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí Allahu kò rán níṣẹ́ bí kò ṣe èṣù ẹni ẹ̀kọ́ o. tó ń jẹ́ n'iya níyà kí gbogbo wa lọ mọ̀ dájú pópúrọ ni mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ kúrọ ni gbogbo wọn o kàláwù fi ṣọ wa káàmọ́dì kèfèrí o bí ìjọ àwọn ahmadiyya pẹ̀lú ìjọ tìjáníyà. pẹ̀lú ìjọ àwọn ṣíya kàláwù làwa níbẹ̀ mirza gulam Ahmedu àti sheu ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim niyas ó kúrọ ní gbogbo wọn o ẹ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin káláwù náà wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. àwọn ìjọ ahmadiyya àwọn tún ní kọdíyà níyà àwọn tún ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe mirza gulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tààrùn retí Ìsá ọmọ mariama kì í ṣe gulam ahmad. naam. Welcome back. Mo kí wa káàbọ̀. À ń tẹ̀síwájú. Jésù Kristi ìjọ Amadíyà. Torúkọ rẹ̀ ń jẹ́ Mirza Ahmadu. ànábì ijọ amadiya tí orúkọ rẹ̀ ń jẹ́ mirza gulam ahmadu òjíṣẹ́ ìjọ ahmadiya tí orúkọ rẹ̀ ń jẹ́ mirza gulam ahmad ọlọ́lọ́run sọ súra al-istiftah fún òun fún ìjọ rẹ̀ ìjọ ahmadiya ọlọ́lọ́run sọ pé wasbir alama wasbir alama yakulun gbólóhùn yìí mirza gulam ahmadu ọjàlè rẹ ni látinú alukur'ani alápàlẹ ọjàlè rẹ fún ìjọ rẹ ìjọ amadiya níbo ló ti jalè rẹ̀ ẹ̀yin èèyàn ẹ máa bá ń ọjàlè ẹnu súra Quran seventy three verse ten Quran seventy three verse ten ẹ wo bọ́lá ọba ṣe sọ̀rọ̀ kí mirisa gulam amadu tó lọ jalè aya náà ní ààbọ̀ ọlọ́run ní wasbir alama yakulun hajiran jamila wasbir ala ma yakulun wahjurhum hajran jamila. mirza gulam amadu jésù kristi ìjọ amadiya ó wá lọ jí wasbir ala ma yakulun tó jí mú fún òun nínú súra al-istiftah. ó tún kù nìbárò mirza gulam ahmadu jésù kristi ìjọ amadíyà ànábì ìjọ amadíyà òjíṣẹ́ ìjọ amadíyà ó ní ọlọ́run tún sọ áyà kan kalẹ̀ fún òun nínú súra listifta rẹ̀ fún ìjọ amadíyà wípé la'allaka baqi'un nafsaka alla yakunu mu'minin la'allaka báàkì unafsaka aláyẹ̀kúnú mùmìnín. mirza gulam amadu jésù kristi ìjọ amadíyà ọjàlè ẹni fún ìjọ rẹ̀ láti inú alukurani alápọ̀nlé ibi tó ti jalè rèé o. Suratu Shu'ara, Quran 26 verse 3. Ash-Shu'ara, Quran 26 verse 3 ọlọ́run ní la alaka báàkì unafsaka aláyẹ̀kúnú mùmìnín. sẹ́ẹ̀rí kó tún jalè yẹn náà lódìdí nu ó jalè yẹn lódìdí nìyẹn la alaka báàkì unafsaka aláyẹ̀kúnú mùmìnín. Mirza Gulam Amadu yé jalè mọ́. ó tún kù ní ìbárò jésù kristi ìjọ amadíyà ànábì ìjọ amadíyà ògìṣẹ́ ìjọ amadíyà mirza gulam ahmadu alikazab alikazab ó ní ọlọ́run tún sọ àyà kalẹ̀ fún òun nínú súra alistifta fún ìjọ òun ìjọ amadíyà wípé la takfu ma laysa laka bihi la tekfu ma leisa laka bihi ilmun mirza gulam ahmadu alikazabu ó lọ àyà yẹn mú nínú àlùkùránì ni fún ìjọ rẹ̀ ìjọ amadiya ibi tó ti jí mú rèé o nínú súra al-isra quran seventeen verse thirty six ó jí gbólóyẹn mú láàbọ̀ nínú odidi àyà náà níbi tí Allah ti sọ pé wàlà tẹ́kfù ma laysa laka bihi ilmun inna sam'a wal basara wal fuada kullun ulaika kana anihu mas'ula. Mirza Gulam Ahmadu Jésù Kristi ìjọ Amadíyà ọba bọ́ síbẹ̀ ọba lọ jí wàlà tẹ́kfù. Ma laysa laka bihi ilmun ọba jimú níbo ló ń gbé lọ olóhùn gbé lọ sí ọ̀dọ̀ ìjọ ọ̀hún ìjọ amadiya èyí ìjọ amadiya ẹni tó jalè lájà kò jalè bí ẹni tó ṣe kí ni ẹni tó gbà á lẹ̀ ẹni tó gbépo lájà kò jalè bí ẹni tó gbà á lẹ̀ Mirza Gulam Amadu ó ti jalè àyà fún yín ẹ̀yin ló wá fún ẹgbẹ́ jùlẹ̀